ire ni mo fẹ́ bàbá lónìí o. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pé ẹ káàárọ̀ ṣe dáadáa la jí ọlọ́run àlàáfíà kò ní fi yín sílẹ̀ o ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní fún ọ á ṣílẹ̀kùn ayọ̀ fún ọ agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò ṣílẹ̀kùn ẹ̀rí rẹ ilẹ̀kùn tó fẹ́ lọ kàn yẹn agbára tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò ṣílẹ̀kùn yẹn fún ọ á ṣe é ṣe fún ọ á bọ́ sí fún ọ lónìí kó ọjọ́ òní tó parí wàá gba ìròyìn ayọ̀ wàá jíjú ọpẹ́ wàá dẹ̀ fòfayọ̀ ó ti rí bẹ́ẹ̀ ẹ̀yin ọlọ́jọ́ bí kí ọlọ́run kó bùkún fún yín kí ọlọ́run kó ṣàánú fún yín kí ọlọ́run kó tan ìmọ́lẹ̀ rẹ̀ sórí ayé yín kí ọlọ́run kó dá yín lọ́lá aṣọ ògo titun kí ọlọ́run kó gbé wọ̀ yín ohun tẹ́ ẹ bá ọlọ́run sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín fún ọjọ́ òbí yìí àánú máa dá yín lò bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa ìwé róòmù orí five ẹsẹ̀ one làákà láàárọ̀ yìí róòmù orí five ẹsẹ̀ one bíbélì wípé níwọ̀n ìgbà tí a ti dá wa láre nítorí pé a gba ọlọ́run gbọ́ kò sí ìjà mọ́ láàrin àwa àti ọlọ́run jésù kristi olúwa wa ti parí ìjà ògo ni fún ọlọ́run lókè ọ̀run bó bá fọkàn bábítà kàyé lọ mo fẹ́ sọ gbangba pé kò síjà mọ́ láàrin ọlọ́run àti ènìyàn bẹ́ẹ̀ ni mo sọ mo dẹ̀ fọwọ́ gbáyà nítorí ẹ̀ torí bíbélì sọ bẹ́ẹ̀ pé kò sí ìjà mọ́ láàrin àwa àtọlọ́run jésù kristi ti parí ìjà ẹ jẹ́ n pa kéèsì ẹ̀sìn kankan tó bá jẹ́ pé bí ọlọ́run ti ṣe nínú májẹ̀mú láéláé ló ń tún ṣe ní ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ìlú kan ni ó yẹ kó sí mọ́ láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ló yẹ kan ti parun ṣe é rántí pé sódómù àti gòmórà homosexuality kí ọkùnrin kó máa bá ọkùnrin dàpọ̀ kí obìnrin kó máa bá obìnrin dàpọ̀ ni ló mú kí ọlọ́run pa ìlú yẹn run ṣé kò wá sí ní orílẹ̀-èdè wa ni ṣé kò sí lórí ìdàgbáyé kódà wọ́n ti tún mú wọnú ìjọ gan tí wọ́n sì gbéyàwó fọkùnrin àtọkùnrin kálábọ́ lọ́rùn wa ń bínú pátápátá sí wa ni tí ẹ bá ṣe torí Jésù ó yẹ kó tiẹ̀ pa àwọn ìlú kan rùn ṣùgbọ́n Jésù ti di onílàjà Jésù ń bẹ̀bẹ̀ fún wa Jésù fààyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti ronú pìwàdà wá gbọ́ ilé kí n tó parí làárọ̀ yìí ẹnìkan tọ́lọ́run tún ìjà ń bẹ láàrin òun àtọlọ́run nítorí náà gba ọlọ́run gbọ́ gba jésù kristi gbọ́ mo dẹ̀ gbàgbọ́ wípé ó jèrè láyé yìí ó sì jèrè ìjọba ọlọ́run níbi tẹ́ ẹ bá wà ẹ tẹ́ bá jẹ́ ń súre fún wa ní orúkọ jésù mo gbàdúrà fẹ́ tó ń gbọ́ mi lónìí o ò ní di adọ́run mọ́ tọ́ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè àwọn ogun tó dojú ìjà kọ ní orúkọ jésù kí ogun yẹn ṣẹwọlẹ̀ agbára tí ń tẹ̀síwájú kó bà ayé rẹ̀ agbára àṣeyọrí kó bà ọ ohun tó dáwọ́lé yẹn ìrànlọ́wọ́ tó fi yọrí ẹ̀ lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí jáde fún ayé rẹ báyìí ìrànlọ́wọ́ tó nírètí ìrànlọ́wọ́ tó fọkàn sí láti ìṣẹ́jú yìí lọ kó máa jáde wá fún ọ ilẹ̀kùn tó fẹ́ kàn yẹn àánú Ọlọ́run kó bọ̀ ṣe ohun tó fẹ́ gbà yẹn ojúrere Ọlọ́run kó gbà fún ọ gbogbo ẹ̀yin ara wa tẹ́ ń bẹ lẹ́yìn odi tẹ́ ẹ̀ níwèé ìgbélú tẹ́ ẹ̀ sì nílò ẹ̀ àánú kó gbà fún yín lọ́nà àrà lọ́nà ìyanu kí Olúwa kó gbà fún yín gbẹ̀yìn tẹ́ nílò iṣẹ́ lónìí ilẹ̀kùn iṣẹ́ ayọ̀ kò ṣí fún yín ọ̀nà tó dí láàárọ̀ yìí kó máa là ilẹ̀kùn tí agbára òkùnkùn ìdílé tì má ọ lónìí agbára ọlọ́run ṣílẹ̀kùn yẹn ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí ìbùkún ni fún yín nígbà tẹ́ ń bá wọlé gbogbo ọfà nínú ayé ẹ kó gbiná sọnù kí àlàáfíà ọlọ́run kó sì máa bá ọ gbé àlàáfíà ní orílẹ̀-èdè wa àlàáfíà nínú ọkàn rẹ kí ìmọ́lẹ̀ ọ̀run kó jẹ́ àmọ̀nà fún ọ lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa. àmín èmi ni tiyín tòótọ́ Jeremiah ọmọ Òkúnlọ́lá láti the African Church Solution Campground Samuel Wange State ní ìlú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. pẹ̀lú ọlọ́run o òun gbogbo ní ṣíṣe pẹ̀lú olúwa o òun gbogbo ní ṣíṣe o ẹ wá olúwa nígbà tí ẹ lè rí olúwa. wọ́n with gíga pẹ̀lú ọlọ́run làkórí ìbápàdé alágbára la sunday mẹ́sàn-án sunday mẹ́sàn-án ti ẹ̀rín ní sunday of laughter tólúwa pàlásẹ̀ fún ìjọ african church solution campground orí òkè yíyanjú tó wà ní sam ewan estate abẹ́òkúta ogun state láti sunday ọjọ́ kẹfà oṣù kẹjọ títí di sunday ọjọ́ kìíní oṣù kẹwàá lọ́lọ́run yíyanjú yóò ti máa fàánú yanjú gbogbo ìṣòro láti gbogbo agogo mẹ́wàá òwúrọ̀ sunday kọ̀ọ̀kan ní gbogbo ẹkún yóò ti máa dẹrùn rẹ́rìn tí yẹ̀yẹ́ yóò máa da yẹyẹ tí gbogbo oníròbìnú jẹ́ yóò sì máa fò fáyọ̀. ẹ wá o gbogbo ẹni tí ń dúró níwájú olúwa fún èso ayọ̀ ọmọ tuntun olúwa tó dá séra lóhùn tó dá ànà lóhùn ti wà ní kàlẹ́ gbogbo ẹ̀yin tí ayé dá dúró láìládé lórí àti láìláya nílé àkókò yín ti tó o tolúwa yóò ṣe bẹ́ẹ̀bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀bẹ́ ẹni tó ní lo bishop jeremy Jeremiah Òkunlọ́lá bàbá ire òwúrọ̀ láti máa fi kìkì orúkọ Jésù nìkan bá gbogbo àjàgà jẹ́. Sunday mẹ́sàn-án ti ẹ̀rí yìí alẹ́ mi ní tèmi o mi ò ní sáláì mọ́ wà níbẹ̀ nítorí pé gbogbo yẹ̀yẹ́ mi ló máa da yẹyẹ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero seven zero three zero seven seven five six nine two Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun dúró di ọ ẹ gbọ́dọ̀ ní kárí rẹ̀. ẹ Olúwa nígbà tí ẹ lè rí Olúwa.